الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف الإمام النووي رحمه الله في الحديث الواحد والخمسين بعد المئة وعن أبي ربعي حنظلة بن الربيع الأسي الأسيدي الكاتب أحد كتاب رسول الله صلى الله عليه وآله وسلم قال لقيني أبو بكر رضي الله عنه فقال كيف أنت يا حنظلة قلت نافق حنظلة قال سبحان الله ما تقول قلت نكون عند رسول الله صلى الله عليه وآله وسلم يذكرنا بالجنة والنار كأن رأي عين فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم عافسنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا قال أبو بكر رضي الله عنه فوالله إنا لنلقى مثل هذا فانطلقت أنا وأبو بكر حتى دخلنا على رسول الله صلى الله عليه وسلم فقلت نافق حنظلة يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم وما ذاك قلت يا رسول الله نكون عندك تذكرنا بالنار والجنة كأن رأي العين فإذا خرجنا من عندك عافسنا الأزواج والأولاد والضيعات نسينا كثيرا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدومون على ما تكونون عندي وفي الذكر وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم ولكن يا حنظلة ساعة وساعة ثلاث مرات رواه مسلم وعن ابن عباس رضي الله عنهما قال بينما النبي صلى الله عليه وسلم يخطب إذ هو برجل قائم فسأل عنه فقالوا أبو إسرائيل نذر أن يقوم في الشمس ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم فقال النبي صلى الله عليه وآله وسلم مروه فليتكلم وليستظل وليقعد وليتم صومه رواه البخاري àwọn àdìsí àwọn náà dá lórí ẹntì àkọlé rẹ̀ tó ẹ pé abẹ́rẹ́ ní gbogbo àwọn àdìsí ti wá àtàwọn ètò síwájú rẹ̀ wọn náà ní mímọ̀ ṣe ìwọ̀ntúnwọ̀nsì nínú ẹ̀sìn ti ṣọ́ra fún àgbèrè àríkúndá ìtayẹnu àlà ẹgbẹ́wọ́ eléyìí ó láti ọ̀dọ̀ baba Rabi'i Handala ọmọ Rabi' al-Usaydi akọ̀wé tó jẹ́ ọ̀kan nínú àwọn akọ̀wé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tọ́bàn àgbéga ńlá lélẹ́yìn èèyàn jẹ́ akọ̀wé fanabi sallallahu alayhi wa sallam. ó ní Abubakar ọ̀pàdé mi lọ́nà ìjọ kan. wọ́n báwo ni ìwọ handola ti ń ṣe sí. Si mo wá dá lóhùn pé náà faqa Hanzala Hanzala ó ti di mùnáfíkì o ẹ̀rù ń ba Hanzala kó má jẹ́ kó ń ti di mùnáfíkì kó ń dá lóhùn bẹ́ẹ̀ Abubakar ní subhanallah ká má èyí ti jẹ́ má ti kú kí ló ń sọ gánà kò tó mo ní. نكون عند رسول الله صلى الله عليه وسلم يذكرنا بالجنة والنار أما بإديت ما في سوقي أروك ما تدي منافق بامني أني أما بلد النبي محمد صلى الله عليه وسلم كما بوا سورونيك والجنة تنا كأن رأي عينين. أو هذا بأن تسيك أن رأي الجنة سنرنا nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ sáwọn akéjà máa ń báyà sọ̀rọ̀ àlìjáná kò sí tàbí ṣùgbọ́n èèyàn máa sojú kòkòrò láti pé kéèyàn wọ̀ gbogbo àwọn apálapàla àwọn àràdàràdà tí kìí jẹ́ kéèyàn ra àlìjáná wọ̀ èèyàn máa bẹ́mi ara rẹ̀ sọ̀rọ̀ yóò máa kọ́mi ara rẹ̀ ń jánu kó wọn ní ṣe àsìkò tí wọ́n bá sì ń báyà sọ̀rọ̀ nípa aná ẹ̀rọ ọlọ́wọ́n bó mú yàn. gbogbo àwọn aburúkú àwọn àràdáradá tí sọ̀yìn àdọ́mà ná èèyàn fẹ́ kóra rẹ̀ ń jànú pé ah, láyé yìí ènì torí pé iná ń kọ́ ara náà. ó ní bẹ́ẹ̀ máa ń bá wa sọ̀rọ̀ á máa wò bí ẹni á máa wá sojú kòkòrò àti wọ. á fi máa lékún ní dáadáa ṣíṣe tó wa sọ̀rọ̀ náà ẹ̀rù ọlọ́run ọba a máa wo bí ẹni páàrin a wàá kóra wa ń janu gbogbo ṣẹ́ téèyàn ṣe téèyàn fi dán máa ná àwọn oníṣe má ẹnìkí téèyàn bá wà bẹ́ẹ̀ téèyàn bá ṣe ń bẹ bẹ́ẹ̀ láéláé à ọ̀rọ̀ yẹn dire nìyẹn gbogbo gbèsè ayé wa a máa mójútó pèsè tí ó gbé wa wà àlùjánnà là ń ṣe èyí tó lè gbé wa wọ́ná àfẹ́ ṣe. فإذا خرجنا من عند رسول الله صلى الله عليه وسلم شو كاي بابت واجد لولا النبي محمد صلى الله عليه وآله وسلم عافسنا الأزواج والأولاد والضيعات تادني تسكوي وتركا sọma ìyàwó àti gbogbo nǹkan sẹmílẹ tábà ti kú lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tá a darapọ̀ mọ́ àwọn ìyàwó àtọmọ àti nǹkan ilé ayé wa tẹ́kọ̀ àtúra kásì nasiyina kathira abalikọ àti gbàgbé púpọ̀ nínú tánàbí bá wa sọ. àwa táà ti ń sèse pé láìpẹ́ láì jìnnà àlùjánnà abàdàn ni tí ń sọ pé à wọ́n ọmọ bá bí jàríjà ṣeré wọ́n yàwó máa bọ̀ ń bì láti gbàgbé ọ̀rọ̀ àlìjẹ́nà àti ọ̀rọ̀ ọ̀nà láti gbàgbé púpọ̀ nù ẹ̀. Abubakar radiyallahu anhu bàbá olódodo tí ì oní àbá kú jẹ́wọ́ pé fa wallahi inna lanalqa mithla hadha mọ́fọ́lọ́mbúra pẹ̀lú ẹ̀ máa ṣàwánà. á wà lọ́dọ̀ anabi Sọlọlọ alayhi wa sallam tí bá wa sọ̀rọ̀ aljanna àti iná á rí i pé bí ìgbà tá a ti di ti padà sílé àti láàrin àwọn ọmọ wa àti dúkìá wa á tún ti gbàgbé pé ọrụ aljanna ọ̀rọ̀ ọ̀nà àbí bò lẹ́yìn náà ṣe ń fìlì <laughs> gbogbo lónìí bò là ń fìlì ẹni wa ń bọ́ sọ̀rọ̀ sọ tó ń gbọ́ ẹlòmíràn fẹ́ sá bẹ́ẹ̀ ṣé èsè pé lágbájá ló wá ọ̀dà èmi gan ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá ti jáde nísìn lórí pé wọ́n fẹ́ gbọ́n kadà ọ̀rọ̀ kadà gan àbọ̀ ọ̀rọ̀ kadà gan kíákíá wọ́n ti tètè débi tó lọ wọ́n á sọ fún ẹ pé lálẹ́ yóò ọ̀ àbí òye wa àwọn kìnnìkan Barca àti Chelsea wọ́n gba bọ́ọ̀lù ọ̀ ọ̀ ọ̀ ẹ̀rí bí ìdánilẹ́kọ̀ọ́ sì dábẹ́ abẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹlòmíín náà yóò máa ṣe aláàlá ìdàpọ̀ tètè parí àfẹlọ́wọ́ march. so ìwà tó gbọ́rọ̀ náà tó wò pé bàbá kú lálẹ́ yìí alhamdulillah ọkàn dédìí bọ́ọ̀lù bọ́ọ̀lù àdánù wọn sọ pé ah, ẹnìkan gba sọ ẹnìkan gbogbo olùkó ti gba àlìjáná iná à eléyìí ti di kábọ̀rù kánà ó ti di kọ́bọ̀rù kánà ó ti di jọ́mi ọjọ́ rí tẹ́lẹ̀ kan bá ní à ah, ìwọ tó lọ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kan nísìn tó tó wá ń gbọ́ dàkùn dàkùn dàkùn ọlọ́run sáà pé ká para o àbí òye ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gbogbo nǹkan gbà so eléyìí túmọ̀ sí pé tó bá ti ṣe àwọn ọ̀gá wa àwa kúrú ń tún kọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí pígbà kan nù gbèsè ayé wa tí ẹ bá máa lọ gbọ́rọ̀ ọlọ́run àbí yẹn máa bá yẹn sọ̀rọ̀ lọ gbogbo wa nínú gbèsè ayọ̀ á wò pé a mo lékún ní imáni báyìí mo sì nípinnu lọ́kàn mi pé màá jìnnà sáwọn wà burúkú tí yẹn bá ti kú òní agbọn ibi tí yẹn ti ń sọ̀rọ̀ ọlọ́run agbọn ibi tí yẹn ti ń bá yẹn sọ̀rọ̀ ọlọ́run yẹn ti lúpọ̀ mọ́ gbèsè ayé a yọ dàbí ìgbà tí èsì wọ́n máa. lọ́kàn rẹ̀ kó tiẹ̀ ti kọ́kọ́ gbàgbé pé eh, àlìjáná kan iná kan ọmọ wò pé ayé láṣẹ náà subhanallah fàṣẹ bó ṣe rí nu bí ṣe máa ṣe gbogbo èèyàn nù. nígbà abubakar náà ni máa ń wọn náà ah, wọ́n bá máa ṣe wọn náà bẹ́ẹ̀ ọ̀dà anabi kálọ̀ abubakar àti àwọn méjèèjì bá gbéra pa ọdọdọ anabi sallallahu alaihi wasallam wọn lọ wọn lọ wọn lọ títí wọn fi wọlé lọ bá anabi sallallahu alaihi wasallam. pa àwọn wọlé abubakar wa ni ọwọ́ atúnrú ọ̀rọ̀ tí hanzọ́là sọ ó tún sọ fún anabi sallallahu alaihi wasallam pé nafaqa hanzalatu ya rasulullah ìrẹ anabi sallallahu alaihi wasallam <clears throat> ẹ̀rù ń ba hanzọ́là kọ́mọ́ yẹ kó ti di munafiki irú anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ni wà má dà kí ló ṣẹlẹ̀ tó fi ń bẹ̀rù pé kó wọn má ti di munafiki handola wa gbọ́rọ̀ ó ní irú anabi sallallahu alaihi wasallam tábà ń bẹ pẹ̀lú rẹ tó ń bá wa sọ̀rọ̀ iná àtàlìjẹ́nà a máa dàbí ẹni pé ara àlìjẹ́nà ń sìn rí ṣùgbọ́n ní kété tábà ti jáde kúrò lọ́dọ̀ rẹ tí adẹnitọ́ yọ̀ọ̀ma ìyàwó àtọmọ àti nǹkan àníwá àwọn máa gbàgbé púpọ̀ nínú tó ọba wa sọ anabi muhammed sallallahu alayhi wa sallam wa dáhùn pé wàlẹ́dí nafsi biyadihi wọ́n fọlọ́ntẹ́mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra law tadumuna ala ma takununa indi wa fi dhikr tó bá ṣe kí bẹ́ẹ̀ ti ṣe ń ríra yín pẹ́ ń ṣe nígbà tẹ́ ẹ bá wà lọ́dọ̀ mi tí mo ń bá yín sọ̀rọ̀ àlìjáná àti iná lẹ́ẹ̀bá sẹ́kù ni nígbà tẹ́ padà sílé àti láàrin ọmọ àti ìyàwó àti dúkìá yín àti pé lẹ́ẹ̀bá sì sẹ́kù lórí pé ìrántí ọlọ́ọ̀ni lasafahatkumul malaikatu ala furushikum àwọn mẹlẹ́kọ̀ ọba máa bà yín lọ́wọ́ lórí ibùsùn yín wa fi turuqikum àti láwọn ojú ọ̀nà yín subhanallah. eléyìí túmọ̀ sí pé ẹni tí máa ń fẹ́ kí màlẹ́kà bò ń lọ́wọ́ kó sáàtì máa rántí ọlọ́run gbogbo gbà máa rántí àlùjànnà máa rántí iná gbogbo gbà máa rántí kókò máa rántí pé bákan méjì nínú kọjọ́ máa àlùjànnà àbí kọjọ́ máa náà wá gbìyànjú láti máa ṣe tí ó jọ wà lórí ibùsùn rẹ àti lójú ọ̀nà tọ̀ntọ̀ àmì ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ tó ìdí nù anabi ló sì wá sọ pé walakin ya hamdalatu sa'atan wa sa'a walakin ya hamdalatu sa'atan wa sa'a walakin ya hamdalatu sa'atan wa sa'a ṣùgbọ́n ọ̀rọ̀ lè rí bẹ́ẹ̀ ìwà hamdala ìṣẹ́jú kan àfi máa rántí alkiyama wa ìṣẹ́jú mi àfi sáyé wákàtí kan fún tọ́lọ́ wákàtí mi fàyè sọ eléyìí ọ̀n bẹ́ẹ̀ nù ẹ̀rí nínú ẹ̀sìn Islam tá a máa ń lò láti sọ wípé ó lè máa wà ń gbogbo gbà lẹ́ni tí ó máa rántí Ọlọ́run ó lè máa wà gbogbo gbà ẹni tí ó máa ronú nípa àtúbọ̀tán rẹ̀ wàá fìgbà kan rántí ọlọ wàá fìgbà kan ronú àtúbọ̀tán rẹ̀ wàá sì fìgbà kan ronú ayé tó wà nù ẹ̀. ọbẹ̀ náà rí tá a máa ń lò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sẹ́ ayẹ̀ká sinmi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbárí máa ń tàǹsẹ̀ seriousness ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn rẹ̀. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yíyan náfìlà ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ kíké alukur'an ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ jihad ó yẹ kí ìsinmi kọ́ wa lẹ́yìn ẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ríronú nípa àtúbọ̀tán wa ó sì yẹ kí ìrònú nípa ilé ayé tá a wà náà. kọ́ wa lẹ́yìn walakin sa'atan wa sa'a ara dáadáa ẹ̀sìn islam nù torí tó bá yẹ pé sa'atan faqat ni ìpè ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn náà ni mọ́sálásí kálukú ọba máyè sí àbá jáde kó nu mọ́sálásí rárá walakin sa'atan wa sa'a tẹ́lẹ̀ yìí ó ni ó ṣe déédéé ẹ̀kọ́ tá al náà ti fi kọ́ wa. تركوا الله إليه دعوة قل يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ọlọ́ni akọ̀yìn olùwàgbọ́ òdodo sọ́mà ti fi lè pèpè fún sọ́láàtì ní ọjọ́ jùmọ̀ ẹ yára tètè lọ síbi ìrántí ọlọ ẹ sì pa káràkátà tì ilé tó túmọ̀ sí wípé ṣáájú kó tó di àsìkò tẹ́wàá mẹ́sàlásì ẹnu sẹ́ kálukú ní kálukú wa ẹnu sẹ́ kálukú ní kálukú wa Islam pè wá lọ sí di mójútó sẹ́ wa ó sì kọ̀ fún wa láti máa sì mẹ́lẹ́ àbí láti ya arísẹ́mẹsẹ̀ bá bólè islam kọ̀ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ fúnfún wa jẹ́ pé bí ìṣe àti ìyá yọ bá wa ń bẹ̀ islam ní kíkọ́ àlùkò kó mójútó sẹ́rẹ̀ fas'u ila dhikrillah ìyẹn ni pé pàṣẹ yín ti ní sìn ẹ lọ síbi tí wọ́n ti sìn rántí ọ lọ wadharul bay'a ẹ pa káràkátà tì dhalikum khayrun lakum in kuntum ta'lamun kẹ́ ẹ lọ jẹ́ pé olólóore jùlọ fún yín nísìnyí tó bá pẹ́ bá mọ̀ ọlọ́run á sọ pé fẹ́ idha qudiyatis salah tẹ́ ẹ bá ti parí sọ̀láàtì báyìí fantashiru fil ard ní kíákíá ní wàrà ṣèṣà ẹ gbọ́dọ̀ bá sùkò jẹ́ ẹ fọ́nká lórí ilẹ̀ wabtaghu min fadlillahi wadhkurullaha kathira la'allakum tuflihun ẹ máa wá nínú àjùlọ ọlọ́run ẹ sì máa ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kẹ́ lè bá a sórí rẹ̀ walakin sa'atan wa sa'a ẹ bá ti parí ìjọsìn ẹ padà sẹ́nu sẹ́yìn ẹ kó lẹ́nu sẹ́ ẹ lọ ṣèjọsìn tó bá ti parí ìjọsìn ẹ padà sẹ́nu sẹ́yìn torí Islam ìṣẹ́sìn tó ní kó òun rí mọ́sẹ́ kọ́ ọmọ fìgbà kankan ṣe tọ́lọ́ bọ́ọ̀ bá tú bóòtù ó de bóòtù bọ́ọ̀ bá kanlé ó túlé bọ́ọ̀ bá kó súnmẹ́ntì ó fọ́lé bọ́ọ̀ bá kó súnmẹ́ntì ó mọ búlọ́ọ̀kù a'udhu billah islam ó ní kó kọjú mẹsẹ̀ rẹ kó sì lọ islam ò sì ní kó jókòó kanu mọ́sálásí tẹ́tẹ́rẹ́ kó yẹ pé wò níṣẹ́ ò níbi iṣẹ́ àárẹ̀ ọkàn gbẹnu jókòó kanu mọ́sálásí lọ́ọ́ máa fa tẹ̀sùbá arọ́ àbí kó kó alukurani wájú kó máa karọ́ kó máa dún yomoyomo bí oyin gbogbo yẹn ti gba bí iṣẹ́ lọ wọ́n retí kó fún ọ lówó oko dùn ro làgbẹ̀dẹ tiẹ̀ ń pọkọ́ta àwọn náà ìbá jókòó nu mọ́sálásí bẹ́ẹ̀ kó wọ́n gbẹnu sẹ́ wọn lọ ọ̀rẹ́ nìkan fún ọ lówó islam ní kálukọ́ kọjú mẹ́sẹ̀ rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àní máa fi mọ́ṣáláṣí sílẹ̀ sí sí twenty four seven bàbá ti parí sọlá jẹ ti mọ́ṣáláṣí kálukọ́ gbabi sẹ́ lọ takoko sọlá ti bá tún kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ sílẹ̀ bàbá ti parí sọlá ti pẹ̀lú bí ogún ṣẹ́jú ọgbọ̀n ṣẹ́jú ẹ̀ tì í ó tún lásìkò sọ láti mí torí káwọn arísẹ́mọ́fẹ́ ṣe káwọn má bàa sọ mọ́ṣáláṣí di meeting junction wípé islam wa ọkọ wa pé kálukọ kọjú mọ́sẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ wa a rí i pé kò sáyè fún fún fún dárúwọ́ṣà nínú ẹ̀sìn islam wà á lọ pé gbàgẹ̀rẹ̀ kan wọ̀ gbogbo láwọn àdìkà rẹ̀ bẹ̀tẹ̀ kan sórí kọ́mọ wa jókòó kanú mọ́sálásí pẹ̀lú tẹ̀sùbá rẹ̀ pẹ̀tẹ̀ kan pé kíni èyí ó dàbí iṣẹ́ islam ọ̀farama láàkín sàáàtẹ́n wàsà ó sì lè sá lọ mọ́kà ní ìsìnkọ́ wa gan sọ́hùn kí ló dé ọ̀padà wálé má ni ojoojúmọ́ làwọn fi ṣe umra làwọn fi ṣe umra kini ni dákun padà wálé kọ́ akọ́júmọ́sẹ́ rẹ kọ́ ọmọ tilé lọ sí umra ó kú ẹtù kọ́ gan sọ́n lọ ètò òbí lọ́mọ ẹ wá sẹ̀bílù sẹ́wọ̀n tó ń pè sẹ̀bílù mọ́ká oúnjẹ fi sẹ̀bílù láì nù sẹ̀bílù náà máa jẹ tí fi máa dàgbà pé kí padà wálé olùfẹ́ gọ́sọ́ọ̀nì látàsìkò Ramadan di hajj rárá mínísítà tó àà ilayhi sabila lọ́lọ́ ní kọ́ lọ́ọ́ ṣe hajj tó bá ti lówó àti lọ́ọ́ ṣe hajj má lọ ìlígálì tó ọmọ wa wọ ká láti rọ ọmú ẹni tó bá rámú tí wọ́n wọ̀n ránṣẹ́ lé kò ní lè yọjú sáwọn èèyàn tájì ìparí ìsìláàmù fẹ́ kọ́ kọjú mẹ́sẹ̀ rẹ̀ ìsìláàmù fẹ́ kó jẹ́ pé ó ń ṣe mójútó sẹ́ ló mójútó sìn ìdínú gẹ́gẹ́ hadithi amr ibn al-aas ta kà síwájú tó ní gbogbo ojoojúmọ́ lòun fi máa ṣe sùyàm táwọn bí fi kọ́ fún nítorí tí wọ́n bá gbà fún bóun náà ló tún wá ṣe ṣiṣẹ́ mi mà òní lè ṣiṣẹ́ mà òní lè ṣiṣẹ́ mà ìdínú ẹ̀ríkẹ́sì islam ńgbà tó ní ká ṣe sùyàm ramadan kò ní ká máa gba alágbà ipò kò ní ká gba alágbà ipò bàtẹ́ bá ti gbà kórùn bá ti wọ̀ khalas faqad ẹsẹ inú kára yín ò lè bá mọkùn à ń sísè sùyàmù kí ká má sísẹ tó adúgbò kalẹ̀ tẹtẹrẹ tó dẹnu lẹ tó kanjú tó kàmú tó má kára kékeré ni débò ń sin lọ́nù ìsìláàmù fẹ́ kọjá kó bó ṣe mójútó ẹ̀sìn ló tún mójútó sẹ rẹ torí ẹ ló ṣe jẹ́ pé kò tó lè tó bá gbogbo sìmẹ́ntì tẹ bá kó kalẹ̀ ẹ má kó against tí ó fi wá wà lẹ̀ lásìkò tẹ́ ẹ bá lọ sí sọ́láàtì tí ó fi gan ẹ má kó ju etí ẹ lò lọ́kó tó dásìkò sọ́láàtì ẹ bá ti parí sọ́láàtì ẹ tún á pò mí ẹ bá lè ṣe dàgbo mẹ́jọ alẹ́ ọ̀dà so torí ẹ gbogbo sẹ́tà máa ń ṣe a gbọ́dọ̀ jẹ́ pé àníṣẹ́ àwa gbọ́dọ̀ jẹ́ kí sí máa wà lọ́wọ́ síbẹ̀ làwọn èèyàn wà láwùjọ tiwa ṣebí sẹ́ni àwọn ọ̀hún rí máa wọ́n pàtó lọ́ǹtì wọn ò ṣe torí táyà ti tí ń retí pọ́n ọba wọn pọ́ ti ń retí pọ́n ọba wọn lẹ́ kò tí ì rí ẹ sì lọ sí dóòrù kò ní dìde ẹ lọ sí asùn kò ní tó wà Allah nígbà tó bá dìde sí táyà wọn ò sí lọ o ti gbàgbé kókó tó ti torí rẹ̀ wà láyé ọjọ́ ń pé torí táyà lọ́lọ́run ṣe dáwọ̀ sáyé kọ́ ọmọ wa mójútó táyà oríkè táyà tó ń ṣe kò ní mánu nígbà tó ti kọjú mẹ́sì ẹ bàbá lọ olóńgbọ́dọ̀ gán kó wọn tó lè sọ láti kankan bàbá wa kú wọ́n aṣọ ń o mo rò pé mi mi lọ ni o torí kì islam ọgbà kọmọ adadi kolóni fẹ́yàwó nílọ́kọ torí kò lè rojú sí lọ walakin sa'atan wa sa'a ọgbọ́dọ̀ fẹ́yàwó ẹhẹn wà serious nípa ẹ̀sìn wàá sì tún fẹ́yàwó tó ń lọlé tó tura kátẹ́ rẹ́rìn ẹhẹn kọmọ lọ fìbànújẹ́ para rẹ ọmọ tara rẹ jẹ ẹnìkan ti jàmbá rẹ lónìí ibi tó tún ti ń kọ́ńplé ó tún gbọ́ létí gbájú olóyè ó kó tọ̀tún bọ́ tó kó tùsì bọ́ ìbànújẹ́ wa di púpọ̀ ọba níyàwó tó délé tójú rẹ̀ pọn kankankan ó ti kọ́kọ́ lọ mú tó wẹ́ẹ̀lì ó gbomi kaná yọ ọmọ bọ́ ọwọ́ ara rẹ̀ ó kọ́kọ́ tutù so kí ló dé kí ló ṣẹlẹ̀ à má jẹ́ sọ fún ọ ọkàn rẹ̀ ó bàjẹ́ pọ̀ ẹ sọ àní ọmọ sọ ọ̀rẹ́ ni yọ̀ sí ẹ wọ́n á pé ìyá jẹ́ ọgbẹ́ ni ẹ̀rọ tó ṣẹ̀ṣẹ̀ máa yọ yìí ń sọ ìní sọ. so eléyìí túmọ̀ sí pé sáà àtẹ́n wọ̀ sáà. wọ́n á pé ẹ̀ńgbà tí wọ́n ti jẹ́ ìmáàmù ò ní fẹ́ yàwó ọ̀gbádùn wọ́n á ti sè pé wúrẹ́ bu ọjẹ́ ọ̀fẹ́ yàwó járe. walakin sáà àtẹ́n wọ̀ sáà oníláíláí wọ́n ò lè jẹ́ rájẹ́ àfikún ọmọ jẹ́ pamá ó sì ra rẹ̀ ni ẹ̀ walakin sáà àtẹ́n wọ̀ sáà lẹ́nu sáré ló ti máa jẹ́ sí ọ wọn á jẹ kó aṣọ ẹyọ kan lọ́wọ́ máa gbé kábí ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ rẹ lómi adúpẹ́ fọlọ́nkọ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ yìí ẹlòmíì ọkàn wọ́ sọ kábí aṣọ kìtìpá ni aṣọ pọnpọnpọnpọn bíi tapoli yọọ máa gbé káńdé ojúmọ́ àwọn abàṣọ rẹ ayé gbogbo là ń gbá yé lọ. ọ̀ ń tan rẹ jẹ tọ́wọ́ kan jìyà kú lásán irun wọn bá kú lẹ́kàn rí tọ́ lọ gbé mọ́tò tuntun jáde tí a lẹ̀ dà. pẹlẹ ti rówó ah, ilé lọ bọ́lá ni bàbá àwọn ọmọ ayé jẹ ọkàn kówó jọ ń tiẹ̀ ni ń kówó ń pọ́dà ni nítorí kíkọ́ ọmọ bá mú ọmọ tó sì mówó ná àwọn torí ẹ̀kọ́ máa ló tó jogún jẹ gbẹ̀rún wọn náà kí n sáàtẹ́n wọ̀ sáà di eléyìí báyìí ìsìláàmù nìyẹn ìsìláàmù nìyẹn èsì tó sojú bí ẹni tí ó jojúmọ́ òkú ọ̀rẹ́ rìn lójú bí ojú òkú ni àwọn èèyàn ọmọ ìgbà tínú rẹ̀ ń dùn àti ìgbà tínú rẹ̀ ń bàjẹ́ walakin sa'atan wa sa'a túraká lẹ́sẹ̀ kọ́ ọmọ wo kú o wọ́n gbé sa'atan wa sa'a ọmọ wo blue film sa'atan wa sa'a ọ̀fẹ́ wọ náà rọrùn sa'atan wa sa'a kọ́ ọmọ ta yahoo yahoo rárá o sa'atan wa sa'a kọ́ ọmọ ṣe gbájú ẹ̀ rárá o mo rò pé yé wa lẹ́sẹ̀ sa'atan wa sa'a kọ́ wa yóò ń sìn náà wọ náà rọrùn walakin sa'atan wa sa'a bí kò máa jẹ́ rìbá kọ́ mo rò pé yé wa ó jìnnà sí àwọn haram àmọ́ tó lọ sí ní halal fún ọ wọn náà gbádùn tiẹ̀ kó tó lọ walakin sa'atan wa sa'a ìgbésí ayé ṣe rí nu ètùtù ẹ̀ wàá lọ kámpù ara yín sáàrin igi ẹlẹ́gùn kan nínú igbó kan tẹ́wá ni ẹ̀yin ni ẹ̀dọ́lá ìsìlámíyà àbí òye wa káwọn sàhábà bó wọn ṣe sẹ̀mí ẹ̀yin fẹ́ ẹ̀fẹ́ dá street yín náà padà sí ti sàhábà ẹ̀ gbọ́rọ̀ ẹ̀ gbọ́rọ̀ sàhábà ò rí náà rí sá kọ́dà láǹtà wa wọn ò rí rí ẹ má kó láǹtà lọ ẹ bá dọ̀hùn kí ni sàhábà máa fi tán so àwọn olódò báyẹn wọn kàn lọ wọn lọ fìyà jẹra wọn lásán lórí rọ Islam wa fìyà jọ ó ní rántí ọlọ́run ṣètò ọlọ́run tó bá sì ní tó lè tó fi gbádùn náà ńkọ́ gbádùn àrè eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àdúpẹ́ ah, fọlọ́ o tó sì wá lọ́kàn nínú ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yẹ́ wo àwọn kan àwọn tó ń ṣe rahabaniya àwọn fadaism àwọn mọdaism ẹ wo ìyá tó ń jẹra wọn èyí ó tóbi gidigbo giriwo. ojú si ma sì máa sáná olójú kò mọ́ ọ lọ yóò máa wọ àwọn obìnrin olóbìn wọ́n máa gbogbo di ọ̀daràn ọmọ alẹ́ yóò wá wọ sọ gbàgẹ̀rẹ̀ kan yóò máa ṣèṣe pé àwọn gbọ́dọ̀ fẹ́ ya àwọn awọn fẹ́ fẹ wọ́n tún ti wá kó àwọn opposite sex náà jọ àwọn obìnrin àwọn náà wọ́n rí gíriwo gíriwo ọkùnrin ń wù wọ́n àwọn náà wọ́n pé wọ́n láwọn nígbà tí èsì kan tẹ kálukú wọn lọ́dàá. sọ̀ngbà torí bá spark débi kan wọ́n ní kò ní dáa fún doctrines táwọn ń tẹ̀lé wọ́n sì rárá wọn múnu fada dọ́bà ara mọ̀dámú láti sọlọ́n lọ́bẹ̀ wọn ìkúkú sọlọ́n lọ́bẹ̀ wọn àṣejù náà ní àríkúndá wọn kàn fẹ́ẹ́ fi àjẹra wọn lásán lásán lórí òfò nígbà tẹ́lómi ni wọ́n bá tiẹ̀ wá yarí tá yọ́ dọ̀dára pin ni ẹtì wọn kọ́ dara náà ni wọ́n tẹ́lẹ̀ afanaj'alu al-muslimina kal-mujrimin yóò wá dọ̀ dara pín wọ́n ni ó sì dọ̀ dara pín yóò fìdí ba gbogbo ara sọ́ọ̀sì dìjẹ́ ni kò ní fi ọkùnrin àti obìnrin lẹ̀ gbogbo wọn ni ó dara sí lọ. so walakin sa'atan wa sa'a fẹ́yàwó náà islam ní kò fẹ́yàwó ìsìdá kọ̀ọ̀kan tọ́ àbí kọ́ ọkọ̀ fẹ́ méjì àbí kọ́ ọkọ̀ fẹ́ mẹ́ta àbí kọ́ ọkọ̀ fẹ́ mẹ́rin so ọ wá dùn mẹ́ nǹkan ọmọba kàbùkù so mẹ́rin náà kò gbọ́dọ̀ jù bá lọ. níbo islam sọ pé mọ̀wọ̀ bàtà mọ̀wọ̀ bàtà rìn mọ̀wọ̀ bàtà rìn báwo má pé islam fẹ́ kọ́ fẹsẹ̀ sún ẹ̀bùn àbí ká palamba kó gé ọ lẹ́sẹ̀ dàda àbí késo gún ọ wọ bàtà rẹ kódà bàtà wọn ń tà lóríṣiríṣi wọn náà lè lọ rí bá bata rọ́bà náà dá o bí ike bá fẹ́ wẹ̀ lé wẹ̀ o àbẹ́ẹ̀gẹ́ tiẹ̀ bàtà náà dá o bí kápẹ́ yẹn fẹ́ lo kú lọ ṣiṣẹ́ àbí òye wa àmọ́ kó jẹ́ pé wọ́n jọ ọdún bàtà yìí náà ni ìjọ jimá yìí náà ni àbà tẹ̀ra rẹ̀ jẹ́ pọ̀ wọ́n á ní wọ̀ wa aha tẹ̀lé ìjẹba àwọn kan wà o lè rìn láti ilẹ̀ títí dọ́yọ̀ láì wọ bàtà ẹ wò ó ti kọ́kọ́ jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ ó tún wá fi yà kù ẹlòmíì yóò fẹsẹ̀ gbẹ́ yóò fi gbẹ́ yóò fi kó gbẹ́ yóò tún máa kó ọgbà ládàá iná dá tún ti rí iná dá ní ọgbà kèsè ládàá torí láti lọ ọmbrẹ́là nígbà tó rùn mú kankan ọwọ́ afọ ọmbrẹ́là alẹ̀ ọwọ́ ńlá agùn lọ ọmbrẹ́là rẹ̀ jáde walakin sa'atan sa'a ọlágbára láti ra mọ́tò tó ọmọ wọ́n ń gun bàjáàjì ká bàjáàjì dàbí mọ́tò bàjáàjì náà tí wọ́n bá jókòó lórí ẹ̀ irọ́ lásì sọ́jọ́ra wọn kò jọra wọn rárá ẹ ó ti pọ́n bàjáàjì ẹ ojú ó ti

àbí òye wa ọlágbára láti ra mọ́tò tó dáa ọwọ́ àlọ́ ọ̀ra sọ̀kínsọ̀ pé kíni ọ̀ra mọ́tò tó dáa torí sọ̀kínsọ̀ ẹni tó wà lẹ́yìn òní sọ̀kalẹ̀ rọrùn nígbà tí ẹni tó wà wájú bá ṣe kíni tó bá sọ̀nà kó òun tó lè sọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé sọ̀kínsọ̀ so ọ̀ra mọ́tò tó dáa kẹsì ti fáàrí o ti pọ̀ ń dúpẹ́ fọlọ́run torí pé nusúnà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fẹ́ pé tó ń bá ṣèdẹ̀ra fẹ́rù òun kóun ó rí àmì rẹ̀ lára rẹ̀ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ọlọ́run fẹ́ rí àmì dáadáa tó ṣe fún ọ lára rẹ̀ torí ẹ ẹ jẹ́ ká tún gbèsè ayé wa ṣe Islam fẹ́ pé sa'atan wa sa'a wà sírìọ́sì nípa ẹ̀sìn wá sì tún ṣe ilé ayé rẹ̀ náà ilé ìjẹba tọ́ ilé ìtumọ̀ sí pé àṣejù líle kókókókókókó kò sínú ẹ̀sìn Islam ìtumọ̀ sàátẹ́n wọ́n sà torí tó bá ti lé lálejò ọ̀fọ̀ tí ẹ̀ bá sì ti rọ bẹ́tẹ́bẹ́tẹ́ jù yọ̀ dànù torí ẹ̀ wọ́n tún wọ́n sí ìwọ̀n tún wọ́n sí ẹ lè bí ẹni sọ pé òun ní jẹran láéláé ó sí ra rẹ ara rẹ ló ṣe bẹ́ẹ̀ni tí ara rẹ ńlá tó lóun ní para ó sí ra rẹ sátìmọ́ bora má lò para tó fi gbóra àmọ́ kí a kó vaseline rẹ́ra ẹ petroleum jelly kára rẹ ọmọ bàá máa là kó rẹ́ra járe kọ́sá má ti pọ̀ jù kọ́ ọmọ tó lọ dúdú ṣẹlẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́. àdìsí tó tẹ̀lé anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n níjọ́ kan ṣe khutuba abdullahi bin abbas ló gbà wá lọ́ba rí ọkùnrin kan dúró eléyìí ò ní jókòó ó túmọ̀ sí ká ẹ gbọ́dọ̀ máa wọ àwọn ọmọlẹ́yìn yín kó wọ́n máa ṣe nǹkan tí bá kẹ̀kẹ́ dákẹ́ ìjọba fi ra ṣe rárá ẹ̀ gidi asịwaju gidi tó bá rí pé yẹn ṣe tí ọ̀dà yóò pàkíyèsí rẹ̀ kò sínú pé wọn ò fi lọ́ọ́ dá sí nítorí pé ara jíjá síwájú náà nù torí kọ́ lọ́wọ́ nípa bó ti wọ́n rí tẹ́nìkan ti dè dúró fẹsẹ̀ àlẹ́ àǹdù tá a lè léyìí èé ti rí kí ló ṣe tóbi dìde dúró torí pé títí dìgbà kan àmọ́ òkú bá ń ṣe náà fìlàní torí pé kò sí tó burú kí màá mọ̀ ọmọ sọ kútúbà lọ́lọ́jọ́ jùmọ̀ kí wọ́n sì wọlé ní ìsì kó ṣe tahiyatul masjid gẹ́gẹ́ nìkan ò ti ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ táwọn Ànábì sallallahu alaihi sọ fún pé ìwọ Ghatafani tó o ti ṣe tahiyatul masjid ó ní ti ṣe wọ́n ní kó ṣe rákà méjì kò fúyẹ́ wọn wá rí ń dúró ó tó rúkú kó rúkú ọkàn gan abẹ náà ni tiẹ ti jẹ à ń sọ kótó wọn yẹ tẹ ti gbọ ó sì yẹ kó jókòó wọn ní baba Israel ni ọmọ rẹ̀ ń jẹ́ Israel eléyìí tó túmọ̀ sí pé àwọn lárúbáwá wọn máa ń sọ àwọn ọmọ wọn lórúkọ tó wá nínú alukur'an tí kìí ṣèdè Lárúbáwá kẹbi Ibrahim kìí ṣèdè Lárúbáwá anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ ọmọ rẹ̀ ní Ibrahim kẹbi orúkọ baba ńlá wa anabi Ibrahim aleyhi salam torí èdè siriyaniya ibraniya ilé lẹ́yìn torí àwọn sọ pé zahabtu ila Ibrahima wọ́n sọ pé Ibrahima majrurun bi ila. وعلامة جره الفتحة وعلامة جره الفتحة الظاهرة في آخره نيابة عن الكسر لأنه ممنوع من الصرف للعلمية والعجمة ترجع إبراهيم كيكبا كسره يزيغ تنوين فتحتان كسرتان ضمتان لتركه ممنوع من الصرف تركه رقاني تتجتي إدتيس الأربعة بني إسماعيل بني يعقوب بني إسحاق بني يوسف بقوان رقاني كيستي الأرباوة بين إسرائيل يزيد الأربعة إسرائيل وانتمارني عبد الله wọ́n ní bàbá Israel ni wọ́n ló dúró tó ga sí dúró yẹn kí ló dé kí ló ṣe nadara an yaquma fi shams wala yaq'ud ó ti ṣèlérí fọlọ́ pé inú oòrùn lòun ó dùn òun sì ní jókòó inú oòrùn lòun ó dùn òun ní jókòó so ẹ mọ̀ kó ti di double double exercise inú oòrùn lòun ó dùn ìdúró nǹkan alásán wàhálà ni ẹ pè so pé oorun ló ń dùn òní tó ọwọ́ pé ń dúró ìyá ni ok ìníjókòó wàhálà inú oorun ni ó tún á jẹ oorun wo ibi tó oorun ti mú gidi ni wala yastadil ọmọ sí ni wàá bẹ bójú inú ọ̀rùn ọ̀la yatakallam àwọn sì ní sọ̀rọ̀ ẹ èyí ga o tọ́ wọ́yẹ sọ òun sì ṣe sùyà ọ̀kọ́lẹ̀ nàbí sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi kẹwàá sọ pé muruhu faliyatakallam ẹ sọ fún kíkọ́ sọ̀rọ̀ torí pé lérí tó ṣe kóhùn ní sọ̀rọ̀. Ah, dandan ni kò sọ̀rọ̀ ó sì ní sọ̀rọ̀ eléyìí ò sí nọ́ọ̀sì gbogbo tí ó bá ti nìyàn lára kódà kó ṣe pé kò ní níyàn lára ní ìṣe ọ̀padà já nira ní nǹkan tí ó sì lábẹ́ ńtọ́lọ́ ń ṣe ló fi fún wa nínú alukurani tàbí sunna bí kéèyàn sọ pé màá máa rìn láì wọ bàtà màá jókòó nínú ọrùn màá wọnú òjò láì lọ ọmbrẹ́là. máa lọ sára mi sínú òtútù tó mú kankankan kò sí nínú kọ́ńtẹ̀lẹ́ tọ́lọ́ àríkúndá lélẹ́yìn àtàṣejù tọ́ba wá ṣèlérí rẹ̀ pé wọ́n lọ máa sára mi sínú òtútù tí ń rọ yìnyín mo ṣèlérí rẹ̀ fọlọ́ ṣèlérí fọlọ́ pé máa sára mi sínú òrùn tó mú kankankan lọ́sàn-án mo ṣèlérí pé màá máa rìn káyé ni láì wọ bàtà. mo sì lérí pé singilẹ́tì ni màá wọ̀ka nínú òtútù ó gbé òsínú kọ́ńtẹ̀lì tọ́lọ̀ ìlérí rẹ̀ òṣìṣẹ́ ni tí wọ́n sọ pé kò pè torí ìlànà Ànábì kó sì wọnú bòjì kó kú ọ̀nọ́rùn kótókù kó kúrò nídùúró lórí gbogbo eléyìí ò sínú tó fi gba ládàá kò sínú tó fi gba ládàá òjò yọ àmọ́ sòyàm ara ẹ̀sìn ni táwọn kó lérí pé wọ́n tún ṣe sòyàm ẹ sọ fún pé kó pé sòyàm rẹ̀ ìdí táwọn bí sì fi sọ pé kó pé sòyàm rẹ̀ ni wọ́n mọ̀ pé yóò lè ṣe tó ti kó ti dúró nínú ọ̀rùn. ó lóun ní jókòó àbí òye wa ó sì ní sọ̀rọ̀ wọ́n mọ̀ pé ń ti àárẹ̀ ti ń ṣe kò lè pé kọ́mọ parí sùyàmù àmọ́ wọn ní kó jókòó sọ̀rọ̀ kó bọ́ sínú bòjì. anabi òun ní kó ṣe kàfàrà torí rẹ̀ tó bá ti ṣèlérí pé ó sì nǹkan kan tí ò sí lára àjọsìn àìsí kò bí kò ṣe kò ní bí kò ṣe kàfàrà. nígbà tó kó wàláì ní wa mọ́tò ó ṣe ra rẹ ni ó ṣe ra rẹ sẹ́wọ̀n kí lẹ́yìn tí ọba tó bá wọ mọ́tò àní pé kó ṣe kó ṣe kàfàrà sẹ́wọ̀n kí ńgbà tó lọ́wọ́ ní wa mọ́tò náà kàn máa ma fẹ́ fìyà jẹra rẹ ilé ìjọba nítorí wàláì wọ̀ ní mumi òsèrè àrẹ ọkàn kú dànù ọjọ́ mumi jẹ́jẹ́ sọgbà tó bá mumi ṣé yóò ṣe kàfàrà kò ní ṣe kàfàrà wà á kàdà gbogbo eléyìí kí ni fi hàn wá alimami Bukhari ló gbé jáde ife hàn apẹ àṣejù òsínú ẹ̀sìn tiwa àṣeríkà òsínú ẹ̀sìn wa ẹ̀sìn wa ọwọ́ tún ká máa pariwo ká máa kí àkesọ ara òsínú ẹ̀sìn wa adúpọ ìfọlọwọn bẹẹ lẹdá o eléyìí túmọ̀ sí pé eléyìí la déètì tó parí báàbò yìí kó ní kálukú wọ́n ké sára o má ya aláṣejù o má ya aláṣeré ka o ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré gbogbo tó bá sì pè lẹ́sìn àṣejù ọ̀gbọ́dọ̀ wọnú ẹ̀ ẹni bá sì fẹ́ sẹ̀sì tó fi sóríire bẹ́ẹ̀ ni tá a fẹ̀sìn rán wọ́n bá ti ṣe ṣe àti bó ṣe ní ká ṣe ìlànà náà máa ṣe so nítorí di eléyìí báyìí àṣejù kìí bí nǹkan kan àfàdánù àdánù kúmá ọ̀nà ní bínà òní bí kéèyàn ó fìdí rẹmi abẹ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó má sì wá lálásè kó sì má sì wá lálásè kó mú adúró dọ́gba nídìí ẹ̀sìn rẹ̀ kó mú gbogbo àwa mùsùlùmí náà dúró dọ́gba nínú ẹ̀sìn wa ẹni tá ṣe ju ti fẹ́ bà yìí wọn jẹ́ tó sì fẹ́ bẹ̀sìn jẹ́ mọ́ wọn lọ́wọ́ lọ́n ń dá wọn padà sórí ìdúró dọ́gba àwọn aláṣẹ ètò bá wa fà wọn náà sórí ìdúró dọ́gba báwọn náà máa sin lọ́n bọ́ lọ́wọ́ bá ti ṣe fẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ọlọ́run kó ṣe dáadáa fún gbogbo wa. and tó any very béèrè wọ́n ní gbàdá sọ pé téèyàn bá ṣe lérí fún òun kankan nǹkan kan pé kéèké sára ẹ̀sìn téèyàn sọ pé òun kankan tí ì sára ẹ̀sìn a padà wá rí i pé jù fún un ǹjẹ́ tó bá fọlọ́ ń búra lé lórí òun ò ní fọwọ́ sí lẹ́yìn ìgbà ntẹ̀yàn lòun ò ní ṣe wọ́n wá sí tẹ̀yàn ti dáràn kàfàrà ń bẹ dara kafara kàfàrà lápèjúwe ọmọ èèyàn fẹ́ lọ́kọ ọkọ tó wá mú wa èèyàn lòun ò fọwọ́ sí ọ̀láì tó láì fọwọ́ sí àfi kọ́ wá bàbá mi tí ó fi ọfọ tọ́ gbogbo èèyàn dá sí èèyàn padà èèyàn náà lèèyàn padà fi fún ẹni tó fẹ́ ti lu kàfàrà bí olù ó ti lu dáadáa nítorí pé ń bẹ̀yìn èèyàn ti fọlọ́n búra wọ́lọ́ọ̀nì ẹni fi ọ̀fọ̀ èèyàn sì ti wá padà fi fún nísìn èèyàn san ìtaràn ìtaràn lórí lérí tí èèyàn bá lórí nǹkan kan tí ń bọ̀ lọ́jọ́ àbí èèyàn búra lórí nǹkan kan tí ń bọ̀ lọ́dọ̀ ise. pé ní í ṣe àsìkò tí mo wá ń búra lé lórí pé màá ṣe yẹn mọ́ lágbára àti ṣe lérò tọ́mi yẹn èyí tí mo ń búra pé ní í ṣe lágbára àti má ṣe níkàkọ́ mi yẹn ṣùgbọ́n èyí tí mo búra pé ń ṣe ẹ̀ ti ṣẹlẹ̀ èèyàn ìtaràn. eléyàn ni wọ́n ń pè ní al-yaminul mun'aqida ìbúra tá a ti tán kókó ìbúra tá a tán kókó dandan ni ká ṣe ń ta aláṣẹ ń bẹ̀ èyí tá a sì láàánú ṣe dandan ni ká má ṣe mọ́tàbá tí wàá rí pé ṣíṣe rẹ̀ ló lóore ju àìṣe lọ àìṣe rẹ̀ ló lóore ju ṣíṣe rẹ̀ lọ á ṣe ìtaràn lórí ìbúra tá búra yẹn. ìtanràn rẹ̀ òun náà fún aláìní mẹ́wàá ló ń jẹ èèyàn kọ̀ọ̀kan nínú wọn múdù múdù yẹn òun náà nílò ìta àwọn fi yọ zakatul oúnjẹ tútù àfi ká dá sí èèyàn mẹ́wàá yẹn lọ́rùn tòkè àyàfi tó bá pé òkè lásán wọn máa ń pè àbí ká bọ́kùn lọ́rùn ẹrú gbogbo ẹ̀ sáwà ń bẹ̀ o ètò yẹn bá lè ṣe ní kí ẹ ṣe pé tó bá lè ṣe lè lọ́kàn lè tọ́ inú kẹ́ fún wọn lóúnjẹ àbí kẹ́ dáṣọ sí wọn lọ́rùn tàbí kẹ́ bọ́kùn lọ́rùn ẹrú tẹ́ bá wá lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ṣe wá kankan ṣe tààràn pẹ̀lú sùyàmù ọjọ́ mẹ́ta eléyìí jẹ́ bó ṣe jẹ́. ọlọ́run lẹ́ni tó ṣe pé mùsùlùmí ni kódà gan ìyẹn máa pàdé pẹ̀lú rẹ̀ láwọn ibi ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ṣùgbọ́n ìyẹn ṣàkíyèsí pé gbogbo ògbàkígbà tí èèyàn bá ti ṣalábàápàdé rẹ̀ lọ́nà pẹ̀lú ẹ̀mí pé èèyàn fẹ́ sálámà yìí máa sáré gbójú síbòmí bóyá kéèyàn má bàa pọ̀ òun tiẹ̀ sálámà bẹ́ẹ̀ máa tún gun mọ́ṣíìnì pàdé ara ẹni yóò tún gbójú sọ̀nà ni. ṣé kéèyàn máa sálámà sí ni tó ń ti pé èèyàn ò tí ì bẹ̀rẹ̀ sí ni sàṣì. pé ẹni tí ó ń ro èrò yùn èròkèrò ní rò. ọlọ́run bẹ́ẹ̀ wa ó sì pa wá láṣẹ ká fún أن يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض إن بعض الظن إثم ولا تجسسوا ẹjìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbá dídá torí apá kan nínú àbá dídá ẹ̀ṣẹ̀ ni àbálẹ̀ yìí ń dá pé tẹ́ ẹ bá kí kò ní dáhùn ẹ̀yin kan tí kì wò ẹ̀ tí kì wò torí pé ń parí ìbéèrè ẹni ṣé kéèyàn sálámà sí tó ti kéèyàn ò tí bẹ̀rẹ̀ sí ní sásì so ọlọ́run ọba ọ̀fẹ́ àbádídá torí tó máa gbọ́ àbádídá ni wọ́n bá fi sílé ayé gbogbo wa lè yan abú torí lọ́dọ̀ ẹni tí ń dábàá kábà sí ọ kó o lè jẹ́yàn rí náà torí ẹ bí wọ́n ti ṣe lè máa dábàá kábà sọ́mọlàkejì rẹ a màdéèsì pẹ́ lẹ́wọ̀n làwọn náà àwọn náà lè dá sí wọn náà torí de eléyìí ẹ má dábàá kábà sọ́mọlàkejì mùsùlùmí ni mùsùlùmí lẹ́yìn náà nítorí pé àbá kọ̀fẹ́ kí n sálámà sùn à ń bọ̀sibọ́sí pé yọ dáhùn torí kò tí màkó tó má ti sálámà sóhun ò ní dáhùn ní fi ń dínà kí n sálámà sóhun sófà sọ bọ́ lẹ́nu ó rí pé ọfẹ́ sálámà ló fà sọ bọ́ lẹ́nu àbí wọ́n ga lò ní sálámà sálámà ó kúkú sọ pé mo sálámà sí rí kọ̀ dáhùn torí àbá yẹn yọ padà bí n táfi máa dájọ́ kẹjọ́ sí ọmọ ìyá wa pé wáyà tẹ̀kfírì ni àbẹ́ẹ̀kọ́ ni ìwọ sì ti sálámà sí kápẹ́ kọ̀ dáhùn so bọ́ọ̀lù sí wa lè jẹ́ pé àwa náà láàmà dẹ̀tàkútì aburú lẹ̀ fọmọlàkejì wa kó lè bá kú bẹ́ẹ̀ torí délé wọ sálámà sí ọba tí wàá sálámà sí tí ọba dáhùn ìgbà náà lò tó wa lè ké kí ni kó o tún ṣe tí ọba sí tí ọba náà ọlọ́ ọba ni ọgbọ́ pé mọ̀ sálámà sí wa ǹgbọ́ ọ̀dà asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kó tún wá lò wọ́n gbọ́ nísìnyí bó jẹ́ ni wọ́n bá rọ sí létí ni a lè jẹba anabi sallallahu alayhi wa sallam ó ní iyyakum wadh-dhann fa inna adh-dhanna akdhabu al-hadith ẹ ṣọ́ra fún àbádídá orí àbádídá lọ̀rọ̀ tó jẹ́rọ̀jù ńlọ jẹ́rọ̀jù ẹ̀sìn wà bá náà lẹ́ ń dá síra yín tí gbogbo àwùjọ fi bàjẹ́ báyìí àwùjọ Yorùbá yìí àbá burúkú wọn máa dá síra wọn náà ni gbogbo yẹn ṣe múra wọn lọ́tà tẹnìkan bá ń jẹ àdìgbò bá ń jẹ tí ọba ń ẹ dábàá kan sí rí jẹ ẹ tún dábàá kan sí èmi dẹ́n bá kaná irọ́ lásán ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ ń jarí ẹ má dábàá ká sọmọ làkejì o amẹ́ni tí àwọn sálámà sí tí ọ̀dà náà ló tọ́ continue yes àwọn continue alimami nawawi rahimahullah inú tírà rẹ̀ al ó ní gbogbo ẹni tí ẹ máa ń sálámà sí láyé tí ì bá ẹ̀yin kọ́ntínú. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ẹ ti ma pé kò ní dáhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ó ní gbogbo ẹ̀ ní san padà ń jọ gbìndà òkèèyà. ẹ ma pé wàhálà lẹ́ ń dirù tọ́ba fẹ́ kó kó jẹ́ ọmọ wọn bá tọ́ba sì fẹ́ kó jẹ́ ọ̀pọ̀ eléyìí jẹ́ bó ṣe mi. wọ́n ní tíyẹn bá kẹ́kọ̀ọ́ jáde ní sùkúù ṣé convocation tí sùkúù máa ń ṣe fáwọn ọmọ tí wọ́n bá graduate síyẹn lè lẹ́mi pé èmi fẹ́ pàtíkì nínú ẹ̀ ìbádàtà kọ́ máa jẹ́ jọ̀sìn fèmí lágbọn abo lágbọn pé ah, mo gbìyànjú títí títí tí mo sá kákà títí títí ọlọ́run fi ní kí n parí skul yìí kò sí ìyá kò sí bàbá tí ó ràn mí lọ èmi náà nìkan náà ni mo gbìyànjú ẹ̀ mo wá fẹ́ kópa nínú àṣekágbá ẹ ẹ afẹ́fihàn pé ẹ jáde láti fi dúpẹ́ fọlọ́n wọ́n ní sọ lè jẹ́ ìbáàdà kò dájú kó lè jẹ́ ìbáàdà àkọ́kọ́ ni pé sẹ́rí skul yùn ọ̀dà ọ̀ ọ̀dà ọ̀ pàápàá jùlọ tó bá gbẹ́ mi tẹ̀ ń fi lọ bẹ̀ òun náà ni pé àwọn ẹ̀kọ́ tẹ fẹ́ kọ́ yìí bó tilẹ̀ jẹ́ pé kìí ṣẹ̀kọ́ ẹ̀sìn Islam ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ àti màtí Islam nídìí eléyìí tí wọ́n ń pè ní fòròbó kìfàyà fòròbó kìfàyà tẹ́ pé Islam fẹ́ ká láwọn èèyàn kan náà bẹ̀ ká láwọn èèyàn kan bẹ̀ ká láwọn èèyàn kan bẹ̀ ká láwọn èèyàn kan bẹ̀ tó bá yẹ pé mi tí wọ́n fi lọ skóònù pẹ̀lú òkú ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run agbálada lọ́dọ̀ lọ kìí kàn sí pé mo fẹ́ gba páálí fẹ́ graduate tọmọ agbé sókòtò sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ dì alùpùpù ẹ̀fọ́lọ́run pé yẹn ṣe bẹ́ẹ̀ mo rò pé ráwọn ọmọ mi torí kó ti wọ yunifásitì ẹ̀ sì bọ́ wà lìjẹ́nà irọ́ lásì irọ́ lásì yọ wá gbé sókòtò sí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yóò fi gẹ̀zẹ́tì dì gbogbo pàǹtì ọ̀daràn yóò wá wà ń ta omi ó ti lọ wọṣọ orí ibú the bad guy the bad guy tó bá ti wá yọ ọlọ́kan níwájú àtẹ̀yìn rẹ̀ the bad guy ah ọlọ́mọṣà ọmọ tiwa ní the bad guy ẹlòmí ó tún serun yẹtúyẹtú rí bí àṣẹ̀ṣẹ̀ yáwèrè ṣètò rí ah ọlọ́mọmọdé ayá dìde rí nítorí mo kàn lọ lásán iná lórí ọwọ́ àdàrúbà o kí ni yunifásitì náà gan kí lọ jẹ kí tó fi jẹ́ pé nǹkan bàbàrà táwọn èèyàn ò rí ṣé bí mo lọ ni ṣé orípa náà wà nù ok orípa ni pé mo dán o ṣe mí tá a fi lọ pé kìfáyà tá a yìí máa san sàn rí lórí meaning that tún bá tiẹ̀ padà ríṣẹ́ àbí padà ríṣẹ́ ẹ̀ ní kábàánújẹ́ lójú torí pé nǹkan tí mo ṣe yẹn máa practice rẹ̀ láyè mi bóyá under umbrella mo ríṣẹ́ bóyá umbrella ríṣẹ́ Islam wọn sá mọ̀ pé in that angle èmi náà ti di nǹkan kan tó ẹ pé tá à ń bá wọ ẹni tó mọ̀ nípa rẹ̀ mùsùlùmí náà wà. so àmọ́ convocation tí wọ́n ń ṣe yẹn generally bóòlù sì fẹ́ jẹ́sìn fún wọn ẹ mọ̀ pé convocation tí wọ́n bá ṣe láwọn university level àwọn kan púpọ̀ wà tá à ń ṣe ń tó takò ẹ̀sìn Islam náà àbẹ́yẹ ọlọ́ọ̀kan rí ṣé ẹ lọ́ọ̀kan rí àbẹ́ ẹ lọ́ọ̀kan rí ẹ dáhùn a ṣé ẹ rí nǹkan tó takò Islam rẹ Idrisa ṣé ẹ rí àbẹ́ ẹ a ọjọ́ bó ti ṣe jẹ́ mo ṣe bí béèrè gidi ló ń béèrè ó béèrè lẹ́ẹ̀kan so kò kò túmọ̀ sí pé tọ́ba ní kó wá gba páálí rẹ̀ ń bẹ̀ mọ́ lọ gbà ọ́ gbà ló tú lẹ̀ o ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ o ní tí èèyàn bá gbalé tí èèyàn wá tún gbé fẹ́ lómi èèyàn gba yàrá mẹ́rin òun lo mẹ́ta ó wá mú kanú mẹ́rẹ̀ẹ̀rin ó fi háyà fẹ́nìkan ẹni tí èèyàn wá fi lé háyà fún so tó ń ti pé lè kọjú sí mi kọjú sí ọ ni kì í ṣe pé flat so òun lo yàrá mẹ́ta torí pé family man ni àmọ́ ń lọ gba mẹ́rẹ̀ẹ̀rin òun náà wàá fi kàn háyà fẹ́ lò eléyìí kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ yẹnni kémi lè háyà nǹkan kémi náà tún fi háyà fẹ́ lò under condition wípé àsìkò tèmi gba lésì tó bá pé èmi ni màá máa rì ní owó kódà kó ṣe pé àsìkò tẹni tèmi gbélé fún kò tí ì pé láti sanwó fèmí mo rò wa sòṣùgbọ́n nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìsinmi wípé. ẹni tó ń wá gbé yàrá kan fún ń gbóbìn wá obìnrin wálé gbogbo ẹni tí ń gbélé ń kọ̀m̀plẹ̀ǹ pé ń gbóbìn wálé ìwọ tó ọgbà lé ò mà kọjú sí mi kọjú sí ọ ni àwọn èèyàn ń rí kò pé kò ń rí ìgbà tí èsì pé flat òun á pè a ọ̀daràn tó gbóyà rẹ̀ ó ní bẹ́ẹ̀ kò ń gbómi wá lé wọ́n á ní a kó ló sì ní máa gbómi wá lé tí wọ́n lọ gbalé ni o ní bí wọ́n bá gbalé ńkọ́ tó ń ṣe zina ni ẹ wo yorùbá o ìyẹn kó ń gbómi wá lé ni wọ́n ṣe zina ọ̀daràn <laughs> so torí pé ẹlòmíì ò kò gbọ́ èdè kò ní mọ̀ pé gbogbo ẹ̀ náà ló ti mú o ògbómi wá lé lásán gan ti sọ ọ́ dọ̀ dára ìyàwó ẹ̀ ni tí ìbá sì ṣe kó àwọn obìnrin aláìlórí lọ́nà wọn náà sì lè tẹ̀ lọ́kùnrin ọlọ́kùn wọn á ní sáwọn lè lé lé lónìí nìkan gbọ́dọ̀ dọ́là lónìí kọ́ gbọ́dọ̀ dọ́là kọ́ pààkì ara rẹ̀ kó mẹ́. ẹ bá ń kó omi ẹ plus and minus ẹ oṣù mélòó ló ti lò ẹ minus ẹnu owó tó kó fún ẹ kó rẹ fún ẹ sì má pẹ̀lú omi bẹ́ẹ̀ mẹ́yìn náà ẹ máa lò ẹ máa kẹ́rù bẹ́ẹ̀. torí pé ẹ ní garanti tẹ́wá tún mẹ́lòmíì wá sẹ́wọ̀n kí lè pé òun kàn gbé wálé ni wọn ò bá ṣe zìnà bóyá ẹni tẹ́ padà gbé fún kọ́ wọn máa ṣe zìnà ní sàǹsàn kò ní kàn gbé wọn wálé. ajá ti ṣe jẹ́ náà. náà ń dájọ́ ọ̀kan àwọn ọmọ ìyá nínú Islam lòun náà bá sá lòun ọ̀dà pàtó kó bẹ́ẹ̀ kò tí ì dájọ́ dé dájì ọwọ́ akódàjì àjọ nígbà pọ̀ ikú tó kódàjì làwọn ọba rí ma wá lókè wọn wá ńlẹ̀ ò rí ma ò tiẹ̀ rí lù ma á tẹ́lẹ̀ tó pe nọ́mbà nkọ switch off bó làwọn ti ṣe báyìí tọ́ ọlọ́run ràn yín ẹnìkan ní ìsàtọ̀ ní èèyàn fi wọrú àjọ bù torí kí àjọ ọmọ bá dàrú máa ń ti ń da lọ́wọ́ ìwọ máa forí rọ ìwọ lọ́mọ wa wá arákùnrin yẹn ká láéláé tẹ́gbẹ́ ńgbà tó o bá rí i ta ni ó sanwó fún ìwọ tó forí rọ ni ó san fún àmọ́ wọn ní ìsìn ló forí fa nítorí pé ìwọ ní ìsìn yìí ìwọ ni wọ́n fọkàn tán tán fi gbóná wọlé eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí ẹ̀ ní àwùjọ wa ẹja bẹ̀rù ọlọ́run àjọ àjọ àjọ àjọ ọ̀pọ̀lọpọ̀ máa ń wọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀mí pé tóun bá ti kó wọn sàn ni example kan lè rí lálẹ́ yìí irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ gan ẹlòmíì tó bá tiẹ̀ kú tán kò ní sá lọ́n tiẹ̀ yọmọ alérí ogun tí ọlọ́pàá tí ọmọ ọlọ́run ti wẹ̀wù tá lọ́lọ́ <laughs> tọlọ́pàá wa mọ̀ tọ́lọ́ ti mọ̀lẹ́bí rẹ̀ kó n fẹ́ ṣe kí ni kó n fẹ́ jàǹbá ni nàá. wọ́n ní èèyàn fẹ́ yàwó ìyàwó tá a fẹ́ mùsùlùmáàni ṣùgbọ́n bàbá rẹ̀ ṣe mùsùlùmí bàbá rẹ̀ ṣe mùsùlùmí ṣùgbọ́n gbà tó ṣe pé ń ta mọ̀ lọ títí ń gbà yẹn bàbá tó jẹ́ káfíìrì náà ló fi mùsùlùmí fún wa ẹ̀yìn sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run káfíìrì ò lè jẹ́ wàlí fún mùsùlùmí lóbìnrin walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila káfíìrì ò lè jẹ́ wọlé fún mùsùlùmí bẹ́ẹ̀ àmọ́ ìgbà táwọn ọmọ bàbá yìí ló fi ìyàwó fáwọn àwọn tí wàá mà nìsí a sì ti mọ̀ yín pé a lọ ṣàtúnṣe sẹ́mi pé tí obìnrin ọba ti tóbìnrin bá ti jẹ́ mùsùlùmí tí bàbá rẹ̀ ọba ti jẹ́ mùsùlùmí á wá ẹnìkan tó jẹ́ èèyàn bàbá rẹ̀ tó ń bá jẹ́ mùsùlùmí bí àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ bí bàbá bàbá rẹ̀ táwọn bá jẹ́ mùsùlùmí àbọ̀ ọmọ ẹ̀yẹ obìnrin tó ń bá jẹ́ mùsùlùmí tó ń ti bàlágà oní òfò yẹn fún wa tábà wá rí nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ lágbọn bàbá rẹ̀ ẹni tọ́jọ́ ọkùnrin tó lè fi fún wa ìgbà náà ni wìláyà rẹ̀ wà lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí àlùmọ̀ mùsùlùmí ẹnìkan nínú àwọn aṣíwájú àwọn mùsùlùmí wà fi fún wa bí ìmáàmù agbègbè yẹn òní ọ̀sọ̀ pé lórúkọ Islam. òun fọmọ yìí fún ọkọ máa jẹ́ ìyàwó fún lórúkọ islam sẹ́wọ̀n kéèké sọ ọmọ tiẹ̀ tọ̀ wọ́n ní taba wá ṣàtúnṣe o ọmọ tí obìnrin yẹn ti wá bí fún wa ń kọ́ ká tó ṣàtúnṣe o gbàtà wọ ọmọ tẹlẹ. bàbá káfírin ló fi fún wa kò sí wàhálà mbẹ eléyẹn ọmọ rẹ náà nìké zina nítorí pé ṣubha wà ṣubha tó wà ní pé wà ọmọ pé bàbá tó bá ti jẹ́ káfírin kò lè fọmọ tó mùsùlùmí fún so eléyìn excuse ní fún ọ wọn à ní fún ọ nídàájọ́ pé zina ló ṣe títí di sìn wọn à sì ní fún ọmọ yẹn nídàájọ́ ọmọ zina ṣùgbọ́n láti ìgbà tó bá ti mọ̀ tó bá ṣàtúnṣe lọ dára pàápàá nípa bíbẹ̀ rẹ̀ pẹ̀lú obìnrin yẹn ilé ìjẹbù sùn jẹ abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù tó àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kó sì ràn wá lọ́wọ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu